جعله ذكرا وغلبا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له سوى بين عباده الواجبات والحقوق وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله خير الناس أجمعين صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله اجلسوا لهم بيننا نيجا تقوى يا يا في سبب الله ádámù alayhi salam ó fi bàbá ńlá wa yìí sínú àlùjẹ́nà ọdẹ èèyàn kan ṣoṣo ti ń bẹ nínú gbogbo àlùjẹ́nà àlùjẹ́nà kìí ṣe àyè tó há àyè tó fẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni fífẹ̀ àlùjẹ́nà ọlọ́run ọba ròyìn rẹ̀ ó ní àrùbó ẹ̀sẹ̀ máa wá ju ọ̀rùn ìbú rẹ̀ fífẹ̀ sámà fífẹ̀ sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì báwo wá ní ádámù àríyìn sẹlẹm ni ó sì máa dá wà nínú àlùjẹ́nà yìí tí ó rọrùn fún tí ó sì máa dùn mọ́ ipò nìkan náà lèèyàn kan tó wà bẹ́ẹ̀ ọkùnrin kájà ni tí ọmọ bá nájú ọkùnrin kájà ni tí ó wá pẹ̀lú ẹ̀ ẹni tá a jọ máa kọ̀rọ̀ tóbi tó rọ ọ̀rọ̀ àdámù sùn alayhi salam ọ̀tàjì tọ́ba gba pé ẹnìkan jókòó sẹ́gbẹ̀ẹ́ òun sí láàrin kájíjú káyájú òsì tọ́lọ̀ wọn bá wọlé sí إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون àti àwọn ọlọ́run fún gbogbo nǹkan tá a bá fẹ́ kọ́kọ́ tẹ ojú kápá láti ẹ̀kọ́ tẹ kó sì máa tẹ lọ. látàrí fún àyà bàbá ńlá wa ẹ̀rẹ̀ àríyè sẹ́lẹ̀ lẹ́nu ìgbà tó sùn láàrin ìtẹ́jú àyà yìí lọ́lọ́wọ́n bá ti tẹ̀lé àyàwó rẹ̀ Hawa àríyè sẹ́lẹ̀ ádámù jẹ́ ọba Hawa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn mẹlẹ́ka alápalẹ́ wọ́n ti rí pé fífẹ́mi sí ádámà lára àtà ìfẹ́mi sí lára lọ́lọ́run ti pa àwọn aláṣẹ táwọn ọkùnrin kalẹ̀ sọ. ó ti wá kan kọ́nà tó fi àwọn léèrè táwọn ọ̀mà sáádámà mà. ajẹ́pẹ́ ẹ̀dá alápalẹ́ tọ́lọ̀ wọn bá pálẹ́ iná ni ádámù alayhi salam fún ní àtìlọ́ lórí àwọn ẹjọ́ àwọn náà wá sí kára àwọn akáwọn òkè náà wò fún ádámù yìí wọ́n bí ádámù léèrè wọ́n ní kílẹ̀ léyìí ádámù ní ẹ̀mọ́rọ́ mà ó ní èèyàn bẹ̀rẹ̀ ni kí ló dé tó fi pé ní ẹ̀mọ́rọ́ ó ní èèyàn bí tó ní ṣùgbọ́n àpò lòun wọ́n á ní kí lórúkọ rẹ̀. آدم عليه السلام لو أنت يلا وأنا حواء أسمي كلواني أسمي كلواني سبعي láti ọjọ́ yìí lọ iná lèèyàn ti ń jẹ́ akọ àti abo látara bàbá ńlá àti ìyá ńlá lọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ti wá ń tẹ̀dá wa lábẹ́ni ti ń pọ̀. lábẹ́ ẹni tí ń pọ̀ díẹ̀díẹ̀ nítorí pé àwọn ọmọdé àwọn ìbejì ìbejì lọ́lọ́wọ́n bá ń fún wa bí ọ̀gbìn ọkùnrin àti obìnrin lẹ́ẹ̀kan náà tún wọ́n á tún fi bí ọkùnrin àti obìnrin nígbà tí àwọn ọmọ yìí wá dàgbà táwọn náà tún máa fẹ́ra wọn ọlọ́wọ́n bá wá dá lórí wípé ọmọdé abá yọ fi ọmọ míì ká bí nínú oyún míì lóbìnrin tó bẹ́ẹ̀ ni wọ́n ń fẹ́ra wọn nígbà náà ṣùgbọ́n ìwọ ni kí ọkùnrin àti obìnrin tá a bí papọ̀ nínú oyún kan náà ni wọ́n fẹ́ra wọn báyìí ni ọ̀rọ̀ yìí tẹ̀síwájú lọ́mọ èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ lọ́mọ èèyàn bẹ̀rẹ̀ sí ní pọ̀ lóde wípé wọ́n ń sàkálé wọ́n ń sàkápó ilẹ̀ fi dé tó kún fọ́fọ́ fún àmì ìyá ní ìgbà tí egbèrègbè tẹgbèrègbè ọmọ èèyàn padà dẹni tó ṣe ìwà ìmoore ti ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ látàrí èyí tí ọlọ́run ọba bá fún wa bí nínú àwọn ọmọ wọ̀nyí ìbá àjọkùnrin ni ìbá àtijọ́bìnrin ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn àìmoore wọ́n dá lórí pé wọn ò bí ọmọbìnrin wọn máa kórìíra wọn jọjọ wọn sì máa bínú púpọ̀ ní ìgbà tí wọn bá gbọ́ fíkẹ́ ọmọbìnrin iná ìyàwó àwọn bí lọ́mà ọ̀pọ̀ ìmẹ́yẹ nínú àwọn ẹni tí ojú dúdú ń dà láàmú yóò tún máa rí àwọn èèyàn sá yóò máa gbéra rẹ̀ sìnà sí àwùjọ nítorí akóró tí wọ́n fún ní pé ìyàwó rẹ̀ bí wala hawla wala quwwata illa billah pàmìmáyé ní ayé tòní náà iná láàrin kí wọ́n kórìíra àwọn ọmọbìnrin wọ́n ti àti àwọn ọmọbìnrin jọjọ kìí wù wọn kìí tún mọ́ wọn ká pé àwọn ni wọ́n bí obìnrin lọ́mọ irú ìwà burúkú báyìí tá a bá tiẹ̀ bá pàdé lọ́dọ̀ àwọn amúkọ́ọ̀nù lọ́dọ̀ àwọn amúṣerèkóònù àwọn ọ̀sẹ́gbọ́ àti àwọn akẹfẹ́rí ọ̀yẹ́kọ́tẹ́ tí ó yà wá lẹ́nu nítorí pé ńgbà tí èèyàn bá ti jẹ́ kèfèrí gbogbo ńtọ́ba hù níwà láì da aláboró kò lè yàyàn lẹ́nu nítorí pé òfin sọ wípé lẹ́yìn ìgbàgbọ́ àjẹlù kókòrè dẹ́mu lẹ́yìn ìgbà tí èèyàn ti jẹ́ kèfèrí kò tó sí ẹ̀ṣẹ̀ kan bàbàrà tó tún lè tẹ̀ mọ́jọ́ ọ̀dọ́ mi lójú torí pé àrùn ńlá gan-an ni jíjẹ́ kèfèrí kéékèèké rẹ̀ iná làwọn nǹkan yòókù wọ́n sì lè bí àrùn lágbádá ni mọ́lẹ̀ kéékèèké ńkọ́ àkórí ẹni. akramakumullah lónìí yìí á rí àwọn ẹlòmíì náà táwọn náà jẹ́ mùsùlùmí ni wọ́n ti máa ń ṣe ní ìgbà tí ìyàwó wọn bá bí máa bẹ̀rẹ̀ ìtẹ́ aláìmoore ni o ìwà tí wọ́n máa hù sí àwọn ọmọ wọn tó jẹ́ obìnrin ìtẹ́ aláìmoore ni o ìgbésí ayé wọn wà á dá lórí wípé. Wa á máa hùwà burúkú sí ọlọ́run ike ń dín ìfẹ́ níwọ ọlọ́run ọba fún mi ìwọ ọlọ́run kọ̀mọ̀dá bẹ́ẹ̀ tí ìwọ ọlọ́run kọ́ ọlọ́run àbí ọba lọ́lọ́run ọba máa ṣe torí ọba nínú òun náà ní lè máa yòrí ọba wa ọba tún ròyìn ara nípa òun ló ń mà wa antum la ta'lamun ọlọ́run ọba màlọ́mà ẹ̀yin ọ̀mà má nǹkankan akramakumullah ó yẹ ká gbọ́ ẹ̀sìn islam wáyé dáadáa ká sì máa rí kó àmúlò lọ́nà tọ́tọ́ nítorí pé léyìí kò ní jẹ́ ká máa ta ìmúre sórí ọlọ́run ọba tó lọ́run ọba ti fún wa lódodo tẹ́ ẹ bá wo àwùjọ tẹ́ bá wo ìwà burúkú tí àwọn èèyàn máa ń hù sáwọn obìnrin ìyẹn ti ọlọ́kan ọ̀jọ̀kan eléyìí tí wọn máa fi lọ àwọn obìnrin tí wọn máa fi lọ obìnrin nígbà tó jọ ma èyí tí wọn máa fi lọ obìnrin nígbà tó jẹ yàwó eléyìí tí wọn máa fi lọ obìnrin nígbà tó jẹ yà bẹ́ẹ̀ ni téèyàn bá wò ẹ̀rù àmọ́ àbáyà ọkàn èèyàn gbọgbẹ́ nígbà tó náà bá jẹ́ni tó bí máa bẹ̀rẹ̀ nítorí pé irun tí wọ́n ń sí àwọn obìnrin wọ̀nyí pé irú rẹ̀ náà kọ́ ni wọ́n padà ti sọ́mọ náà yìí nítorí kó ní kálukú wa tó bá jẹ́ kọkùnrin ni ọ́ lẹ́yìn náà mà ike ìwà jẹ́ ń hù bí àwọn ìyàwó yín àwọn àwàdí ọ̀dà pọ̀ bẹ́ẹ̀ débi pé ó lójú ọkùnrin náà tó lè sàmì àdúrà ike ló ń tí wọ́n ṣe síyàwó rẹ̀ gẹ́lẹ́ ní kọ́lọ̀ ń jẹ́ kí ẹni tí ọba fi ọmọ rẹ̀ yàwó kọ́ máa wù ó lójú ẹni tó ń sàmì irú àdúrà bẹ́ẹ̀ nítorí pé ìwà ọ̀pọ̀lọpọ̀ dá ìwà rádaràdá ìwà ọkú ìwọ orí ikú bí bí bàjẹ́ fún aláyé àtàkùyà lọ́pọ̀lọpọ̀ máa ń sí ìyàwó wa. ẹ rí i pé nínú àwùjọ wa tá a wà yí báyìí ní ìgbà tí ọmọbìnrin bá ń lọ sílé ọkọ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì ìdùnnú ọjọ́ náà nìkan ni lẹ́yìn rẹ̀ a máa rí ike fìtínà ni àti àdáwò àti àwọn wàhálà àtàwọn àjàgbàtà àkọ̀wé sí òun náà ni wọ́n máa fọ́ ọmọ lálejò nílé ọkọ rẹ̀ bàbá ti fẹ́ wú sí ìyàwó tí ò sí ìkọ́sẹ̀ kan táǹtí ń gbẹ́jọ́ kátà gbẹ́jọ́ sùn káyé táǹtí wá ń dókòó àtúnṣe tó ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan ìjẹ́ tí ìyàwó yẹn bá kọ́ nípa ńkọ́ àwọn akọ́lá lè sírò jókòó dájú láti fa afẹ́ sàtúnṣe. àkúrọ́mọkùnrin wa ìsìláàmù wa ó fi yé wa pé obìnrin o àwọn náà gbàgbà lára lẹ́gbẹ̀ẹ́ bí ọkùnrin ni wọ́n o ìsìláàmù ó ti ké gẹ́gẹ́ bó ti ṣe ṣe dọ́gba tọkùnrin ó ti àti yé wa ká pé atọkùnrin àtọbìnrin tẹ rí yẹn wọ́n dọ́gba nínú nǹkan púpọ̀ lápẹjùwe nípa dídá adọ́gba ọkùnrin ọ̀yàtọ̀ tóbìnrin bẹ́ẹ̀ lóbìnrin ọ̀yàtọ̀ tọkùnrin nítorí pé gbogbo wa pátá korongodo wa adọ́kùnrin àtọbìnrin wa látara bàbá kan màmá kan ńlá ti tẹ̀. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́wọ́ bá ní ẹ̀ka ìolú ẹlẹ́dàá yìí ọba tó ti pín látara ẹ̀mí gbàdọ̀ndọ̀ ádámù àlẹ́yìn sẹ́lẹ̀ lọ́lọ́wọ́ bá ti dá yìí tó ti pín látara ẹ̀mí yìí náà lọ́lọ́wọ́ bá ti dá ìyàwó rẹ̀ Hawa àlẹ́yìn sẹ́lẹ̀ látara bàbá ńlá yín àti ìyá ńlá yín lọ́lọ́wọ́n bá ti wá ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ pọ̀ kẹ́ ẹ jáde tọ́kọ́ká lókè pẹ̀ ọkùnrin ọmọ ádámẹ̀lì obìnrin ẹ̀wẹ̀ ọmọ ádámẹ̀lì ẹni fẹ́ràn ádámù alayhi salam ọmọ ádámẹ̀lì ẹni tó sì ká ádámù kọ́ta lòun ọmọ ádámù náà ní ọ kò sẹ́lómi tó lè fi ti bàbá fojú yọ ádámù alayhi salam òun ni bàbá ńlá gbogbo wa Hawa alayhi salam ọ̀nà ìyá ńlá gbogbo wa àtọ́gba nínú eléyìí. bákan náà ẹ̀sìn ìsìláàmù sí àtọ́gba àwọn ọkùnrin àti àwọn obìnrin nípa àṣẹ eléyìí tọ́lọ́ wọn bá fi pa wá bí kíkà máa jọ́sìn bọ̀ kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin kò sì sí ìyàtọ̀ láàrin obìnrin pẹ̀lú ọkùnrin nípa kásìn náà ọba ẹlẹ́dàá wa nítorí pé ẹ̀sìn tẹ́rí yẹn ọlọ́run ọba ẹlẹ́dàá wa fi pa ọkùnrin láti ó sì fi pa obìnrin láti ọlọ́ni wọn máa ń kọ́lọ́ tó lẹ́nu náà wọlé ẹ̀sìn ìsàkílà rí àbúrò èmi ń ṣẹ̀dá àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí n lè pa wọn láti ẹ̀ka ọmọ ọjọ́ pété mi nìkan lọ. ajẹ́pẹ́ káwá ti rán oní ẹ̀ní kókó sáǹtì torí rẹ̀ ń bẹ láyé ọkùnrin ń bẹ obìnrin ń bẹ gbogbo wa pátá korongodo wa àti ọlọ́run ọba tó fi pa wá oní ẹ̀ní káwá lé ayé káwá ti lọ. obìnrin ọmọ lẹ́sìn ara àsọkúsọ ni ara àwíkúwì táwọn yorùbá máa ń sọ ni nígbà táwọn òkúkú mà nípa ẹ̀sìn ọlọ́ kàtàkàtà ọkọ̀ nù tí wọ́n sọ ọkùnrin ó sí obìnrin ó sí àti alákọ̀ọ́kọ́ tọkọ́kọ́ wá nínú àlùkùránì alápọ̀lẹ́ nínú Suratul Baqara kátẹ̀mí òsíwájú rẹ̀ nínú àlùkùránì ẹ̀gbọ́ bó ti ṣe wí. yá ayyuhan nasu u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum la'allakum ọba tó ti kó lọ́sẹ̀ dání olóṣùṣẹ̀ dá àwọn ètò síwájú yín kẹ́lẹ́ bá jẹ́ni tí ọmọ apáyọ̀ lọ. ẹ̀yin èèyàn lóbìnrin wa ń sèyàn ẹ̀yin èèyàn bọ́kùnrin nìkan lè yan gbogbo apáta lọ́lọ́wọ́n bá ń bá wí. ẹ máa ń ti olúwa ẹlẹ́dàá yín lónìí kan torí kó lọ́sẹ̀ dání ìdíjà ti gbọ́ lọ́sẹ̀ nù àbẹ́yìn mẹ́rin omi ìtọ́sẹ̀ dání. òun náà lóṣùṣẹ̀ dá àwọn ètò síwájú yín àwọn bàbá yín àwọn bàbá ńlá yín àtàwọn bàbá bàbá bàbá bàbá yín lọ́lọ́ọ̀ ọlọ́run yìí náà lọ́sẹ̀ dá gbogbo wa làálẹ́kùn tẹ̀tẹ̀kù bẹ́ẹ̀ lè bá àjẹni tí wọ́n máa fáyọ̀ lọ. kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin níbi ká ṣe sọ̀dáàt ọkùnrin ó ṣe sọ̀dáàt obìnrin ó ṣe sọ̀dáàt pẹ̀sẹ̀sẹ̀ jẹ́ pé sìn láti tẹ̀ ń fà yìí ká àwọn obìnrin kí káwọn náà máa wá mẹ́sálásí ẹni bá bẹ́ẹ̀ wá mẹ́sálásí kọ́ wá sí lọ́ọ̀ mẹ́sálásí àlùbáàbò àmà àmàkùnrin sallallahu alaihi wa sallam àwọn obìnrin ni wọ́n ti máa lọ sí mọ́sálásí tí wọ́n máa lọ sílọ̀ bó tilẹ̀ jẹ́ pé ní ìgbà yẹn wọ́n yìí ta sí àyè obìnrin ọwọ́ àlẹ́yìn tọ́jọ́ pé òkìrí làwọn pẹ̀lú àyè ọkùnrin ẹ̀yìn náà wọ́n máa dúró sí láyé ànábì sallallahu alaihi wa sallam láì tó kìrí láàrin wọn torí ẹ̀ àwọn obìnrin a máa wá mọ́sálásí wọ́n ti wá sílọ̀ ọ̀nà ọ̀padà adé àbẹ́yẹ̀ òsì ìgbàgbé ìdìrí ti àyíṣà rọ̀bí allahu anha lórí sábẹ́ jáde wá sí sọ̀láṣù fẹ́lẹ̀ ní mọ́sálásí àwọn obìnrin a máa fi aṣọ wa a gbogbo ara wa láti pátá korongodo kan nínú wọn wa parí àwọn máa padà ní ìgbà tí òkùnkùn ti sẹ́kù lójú sámà ẹnìkan àti táwa màgbélágbádá ní lọ yìí látàrí òkùnkùn tó wà sámà náà tí wọ́n máa ń sọ pé ànábì sallallahu alaihi wasallam ó ní gbà mí a máa wò mí pé kí n ka kí ó tó gùn gan-an lẹ́yìn fatiha ṣùgbọ́n gbà tí mo bá gbọ́ tí ọmọ kan sunkún lọ́dọ̀ ọ̀yá rẹ̀ nínú mọ́sálásí màá wá gbé súrà yẹn kúrú nítorí kí n má bàa kó ìdààmú báyà torí kí àbá ti gbọ́tọ̀ máa ń sunkún tẹ́lẹ̀ náà kọ́ gbogbo ọ̀dọ́ ọmọ lọ́kàn rẹ̀ wà ìyá yẹn ò ní nípa yàgbálẹ̀ má torí kí ọkàn rẹ̀ ó lè bá wà nídìí ẹ̀sìn wọn wá gbé kúrò àti mọ fẹ́ kí tí mo fẹ́ kí màá gbé kúrò torí ẹ̀ta ló ní kóbìnrin ọmọ wà mọ́sálásí ọkùnrin atóbìnrin lọ́lọ́wọ́n bá pa láti ẹ̀kọ́ sí náà tó bá wọ ẹ̀yìn obìnrin láti wá sí mọ́sálásí lẹ́kùn wá sí sílẹ̀ níwájú yín àmọ́ ò anábì wa Muhammad sallallahu alayhi wa sallam onílà sẹ́mìnàrú ìmá allah masajid allah wọ́pọ̀lẹ̀ àtúhùnà fi buyutihinna ọ̀pọ̀ àbẹ̀mọ́yì anábì sallallahu alayhi wa sallam ó táwọn náà táwọn náà ti ẹrú ọlọ ẹ má pọ̀ fún wa láti wá sí mọ́tíláṣí ọlọ́run láti wá sí lọ ṣùgbọ́n sọ láti dábàá ń dé nínú ilé wọn olólóore ṣe tí wọ́n á ti mọ́tíláṣí lọ ṣùgbọ́n pé ẹ má lọ mọ́tíláṣí ẹ gbọ́dọ̀ wá mọ́tíláṣí òfin tọ́jọ́ bẹ́ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ yọ káàbù ẹni tó bá sì ní nínú mọ́tíláṣí o àwọn obìnrin ọgbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ wá sí lọ́bẹ̀ nílé ọlọ́run ọba wa wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada gbogbo mẹsàlájì tọ́lọ́ ni o ẹrù ọlọ́run ti là wa torí ẹ ẹ bá wọ mẹsàlájì àbí kíbi tẹ ẹni tẹ kọ́ lọ́n ẹ gbọ́dọ̀ pé kàmí ìpapọ̀ bọ́lọ̀. akramakumullah az-zakat àwọn obìnrin náà yọ zakat gẹ́gẹ́ bí ọkùnrin báwọn náà ti ṣe yọ zakat kọ̀mẹ̀sì ìyàtọ̀ láàrin wa torí ẹ gómìnà bá lówó yọ yọ zakati owó ẹ tọkùnrin lọ bá lówó yọ yọ zakati owó ẹ zakati tó jẹ pé tí ó bá jẹ pé ọmọdé tí òbí bàlágà gan lọ bá lówó á tún yọ zakati. kọ́dà kọ́mọ̀tẹ́ ṣe ẹni tó ní làákà yìí ó ṣe wèrè sí síwí ó ti agogo jẹ ìlọba lówó dandan á tún yọ zakati lówó ẹ torí ẹ atọkùnrin atọkùnrin gbogbo wọn náà ni ọ zakati ṣèyá mọ Ramadan ó lọ ẹ̀rí ilé ọkùnrin ṣe obìnrin náà ṣe ẹ̀rí ìbéèrè lórí ṣe táwọn obìnrin ọmọ ṣe bóòlù àwọn ṣe ní ìgbà táwọn bá ma bóòlù àwọn ṣe ní ìgbà táwọn bá lóyún àti pé tí nǹkan bá dé ní sẹ́ńtímẹ́tà tí a sì sọ sínú oṣù kí ni àwọn ti wí nípa síyáàmù tọjọ́ yẹn ọ̀hán àwọn èso síyáàmù ni wọ́n ṣe gbogbo béèrè kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ẹ̀rí tí obìnrin náà ìdààmú ọba ọdún òjò lè ṣe sìyà ọdún kejì ìdíwọ́ tó ń bẹ ọdún kẹta ìdíwọ́ tó ń bẹ ó ti wá ti sìyà àwọn ọdún mẹ́ta gbọ́kọ ìdààmú wa bá wọn náà kó o láti fẹ́ ṣe kà àfẹ́ pépèsè yìí lọ pàdé ọ náà tọ́ba ti gbẹ̀dẹ̀ ó fi obìnrin o àti pé sánà wọn bá wa wọ náà rọrùn sọjọ pé wọn sábà bí ọkọ náà tí wọn náà fi gbà tó fi rọnà lọ́jọ́ fi dà ya pàtó tó pé tí wọn bá fẹẹ fi lọ òní pé ìyàwó òní pamọ́ rẹ lóde ìyá rẹ ọkọ ẹ lẹ torí kó obìnrin ọlẹsìn iṣẹ́ náà yóò tọ̀pọ̀lọpọ̀ ń gbé ká tó pé ìyàwó rẹ kó fi lọ ẹ pé ìyá rẹ kó fi lọ àwọn ọmọ yẹn lóbìnrin kó fi lọ nítorí pé gbogbo wa pátá bíbẹ náà bẹ ilé ayé yìí báyìí àti ká gbìyànjú kó lè ká múra kó lè torí pé báwo la ti ṣe táàbì là tára ìjẹ́ náà wà wàlá àti àti ká múra kó lè. alùpàdé kọ̀mọ̀tì yàtọ̀ láàrin ọkùnrin àtòbìnrin nínú ṣe hajj ẹ̀yin tẹ́ ti lọ ṣe hajj ìbẹ́yìn náà má nígbà tẹ́ bá ń ṣe tọ̀wá nílẹ̀ bá ń bẹ́ ọkùnrin ṣe tọ̀wá obìnrin náà ṣe tọ̀wá nígbà tẹ́ bá ń ṣe ìkọ̀sẹ̀sẹ̀ láàrin ọ̀sọ́fà àti márùwà ọkùnrin ṣe obìnrin náà ṣe akramakumullah ní ìgbà tá a bá gbéra tá a lọ sí mìíràn ọkùnrin bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ àràbà ńkọ́ bẹ́ẹ̀ náà ni tabatulẹ̀ mùsùlẹ́lìgbà bẹ́ẹ̀ náà ni àní tẹ́ ọkùnrin àti obìnrin wọn dọ́gba nínú kásìlọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọn lọ sí àjì ìdágbére ọwọ́ àti àyè kan láàrin Mẹ́kà àti Mẹ́dínà wọn ń pè ní ìrọ̀wọ̀ ha àwọn èèyàn bá dàgbà nítorí kó o láti yẹn ti wáyé láti ìdágbére ti wáyé ni pé nígbà tí gbogbo àlùmọ̀ kọ́ fáwọn ẹbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ là ń lọ sí fẹ́ hajj oníkàlùkù bá ń jáde láti gbogbo òlu wọn wọn jáde wọn ń jáde wọn ń jáde wọn ń jáde wọn ń jáde ojú ọ̀nà tí kàlùkù mọ̀ fáwọn ẹbí ọgbà kọjá wọn ìrètí ànábì mẹ́. káàdì ìlú àti wa kọjá gbàlú kan gbogbo aráàlú yẹn takọtabo tọmọdé dábà wọn lánàbì lẹ́yìn gbogbo àtòsí bí mo sọ wọn wá ní òǹkà yẹn tọwọ́ tẹ̀ lánàbì wọ́n tẹ̀lé lọ sí hajj yẹn wọ́n ti ẹgbẹ̀rún lọ́nà kọ́ mùsùlùmí ọ̀sẹ̀sẹ̀ kọ̀ láyé àkọ́mọ̀kọ́ torí ẹ̀sẹ̀ gbogbo àgbáńlá yìí níta láti ìgbà tó ti bẹ̀rẹ̀ náà lẹ́rù ti ń ta bẹ̀rẹ̀ gbígbé ẹ̀sìn yìí báyìí yóò kó gbogbo olórí gbígbé àti olórí kò ní sẹ́ni kankan lẹ̀ ẹ bá dára lé ẹ bá dára òkú ẹ má ra àwọn mùsùlùmí lọ náà. arábìnrin wa gbọ́ ọmọ àwọn ti dà ní àhàjì قال يا رسول الله ألهذا حج إلى النبي صلى الله عليه وسلم إذا ما رندي فقد بكت حجي قل إني حجي بي النبي نعم ولك أجر إذا بكت حج يوم حج ونوت بلادا لا داقوهم في حج ókè wọn wọn lọ sí hajj tó lọ wòran ni tóbìnrin lọ wòran ni ẹ gbọ́ pé gbàgbọ́n tẹ̀lé àná bisọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tí wọ́n dé nìkan níbi tí a ti máa gbé ìhra ní Madina tóbi pẹ̀lẹ́ yìí ìyàwó Abubakar wọn pè ní Asma bint Umayr mímì kọ́ọ̀tì yẹn ló ti bímọ nígbà tó bímọ wọn wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam yẹn ni pété kọ́ padà á lé nu alẹ́ mi kọ́ sara kó sá kọ́ sara kó sá kó nu awẹ́wẹ́ ẹ̀rọ. ajẹ́pẹ́ ìwẹ̀ ìhram kìí sẹ́yìn tí ọba wà nínú mara nìkan ló lè wẹ̀ nínú àwọn obìnrin ọba àmà tẹlifon ẹ̀jẹ̀ bímọ ọba àmà jáde fún ọ tó wẹ̀. rẹ̀ làwọn olùmọ̀sọ pé kìí sí ìwẹ̀ mara lásán ìwẹ̀ mara ìmọ́tótó bí ọba ṣe ṣe ìmọ́tótó àti ṣe ṣe. fún mi wá anájú wa ni mo fi nǹkan dóko pọ́tẹ́ láwọn abẹ́ ìdókòwò ní ìgbà tó kíni ń pa ọ lẹ́kọ̀ọ́ ó ní ìwà ànábì sọ̀rọ̀ bá àlè ṣe nǹkan oṣù lóde tèmi wàá lórí ṣe hajj ṣe ànábì sọ̀rọ̀ bá àlè sọ̀rọ̀ ní à ìjọba ti pa kọ́ọ̀lẹ̀ rẹ̀ pé ọmọ ṣẹlẹ̀ ní táwọn ọmọbìnrin Hawa torí ẹ̀ tẹ̀lé wa tó ń ṣe nǹkan oṣù tó ń ṣe máa bá hajj rẹ̀ tó ìfàáyé máa yẹ fàálù hajj. غير ألا تطوفي بالبيت قوم كل لا لا جو تنجو أنا أستي أو كان في يعني كيف طبعا تسأل عن لطمنا أتلوا أتلوا على عرفة أتلوا على مختلفة أتلوا على لطمنا إنك تضع تومارا فأنا لو تسأل لو تسأل صواب أكيد تسأل صواب مروا أكيد تسأل صواب akramakumullah ó ti máa ti pé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú kájọ́ sí fọlọ́ gbogbo tọ́lọ́ ti lọ́nà ẹ̀ lórí ọkùnrin iná lọ́jọ́ náà ẹ̀ lórí obìnrin torí ẹ̀ adọ́gba nínú eléyìí wọ́n á ló dé tẹ̀m̀tẹ̀m pẹ̀lú àwọn obìnrin kí ló dé tẹ̀m fojú yẹpẹrẹ wọ àwọn obìnrin kí ló dé káwámà atúndọ́gba nínú eléyìí o ọkùnrin àwámà obìnrin náà wámà ẹ̀rí nínú ẹ̀sìn tiwa yìí báyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkùnrin àti obìnrin ká wá ìmàdébì kan torí ẹ̀ tí wọ́n bá ti jẹni tó wá débẹ̀ ó ti ra rẹ níyà o nígbà tó pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀wá mọ̀ bóò ni wọ́n ti fáwọn obìnrin náà láǹfààní rẹ̀ níbi káfíń lọ àwọn ẹ̀sìn tó jẹ́ ilé èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ èèyàn sì gbọ́dọ̀ máa ṣe ìmọ̀ bá ti lè dé ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo wa ká mọ̀ pa ọba àjọkùnrin kọba àjọbẹ̀ torí ẹ̀ náà láti sọ ilé tó bá dé pé àwọn ọkùnrin wọn bá máa jó so kéwú lẹ́kọ̀ọ́ ìyàwó ni tó fèsì náà láwọn ojúlówó ẹ̀ eléyìí tó fi bẹ́ẹ̀ nìkan ò lè gbé bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ní kẹ́yìn ọkọ̀ tó bá dé pẹ́yìn lẹ́bàá máa jó torí ẹ̀ ló ti jẹ́ iṣẹ́ máa wo dalẹ́ fọmọ yín fún torí lọ dalẹ̀ ẹ̀dọ́ kólótó náà ọmọ kankan nípa ẹ̀ ó àmẹ́ni tí ọ̀fẹ́ sí fún kankan ẹni tó fọwọ́ jákújẹ́ mẹ́sìn tó jẹ́ pé ìsẹ̀mí burúkú kan ní kànbáká ọ̀nà rẹ̀ lọ fọmọ fún sẹ́nu pé ẹ̀sìn tọ́kọ bá ń ṣe ìyàwó padà sí nígbà ìgbẹ́yìn bí ìdùnnú nínú ọ̀jẹ̀ ní ọ̀gbẹ́ndà òkèèyàmà nígbà tí gbogbo yẹn bá ń wà lùjẹ́nà wọ́n á sọ fọ́ máa fi yín ó ti wọná kí ló dé ọkọ tó ní ló kó bá. torí ẹ̀ ló ti dẹ́kun ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn ọkùnrin ó jẹ́ tó sọ bá máa fi ọkọ̀ yàwó rẹ̀ ní ìmọ̀ àti òṣìṣẹ́ sílọ̀ nítorí pé màá láyé símù àdá olùwàjì ìlà bẹ̀lẹ̀ àìmì bìyí pẹ̀lẹ̀ àìmì bìyí wájú. nǹkan tó ti pé àlè ṣe ń tọ́lọ̀ wọn bá ti lọ́ra yẹn àti ká nímọ̀ nípa rẹ̀ ká nímọ̀ nípa rẹ̀ ọ̀ràn yẹn ni mọ́. lágbèjúwe ẹnìkan ẹgbẹ́ nìkan sálùwàlà àlùwàlà tẹnìkan òpé tẹnìkan ìgbà tó ti dẹ́gbẹ́ kálukú yóò lè jẹ́ agbọ́dọ̀ nímọ̀ nípa bá àti sálùwàlà ẹlòmíì ọmọ gbé pílì taluwa dápọ̀ ọ̀dọ̀ ẹgbà sí wa kálukọ́ dáhùn. torí pọ̀pọ̀lọpọ̀ àlùwà dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí èèyàn sàlùwà dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan mọ́ta nàìjíríà wa ń kọ́. bàbá kan lọ àjù nínú tẹ́ǹtì ọ̀yọ́ sí èjì wa iná ni bàbá ìgbà sàlùwà lá pátápátá àfa àbújá ìjẹ́kùtì ń bẹ níbi ẹsẹ̀ rẹ̀ ọkọ̀ jọjọ bàbá àwọn abẹ́ wọnú tẹ́ǹtì wọ́n ti fẹ́ ti kọ́ ọmọ bàbá yìí bàbá ẹ̀ ẹ̀ máa ti ìta lọ́la kí ló dé ẹ wọ́n ẹ̀ yín ọmọ wọn ní wọlé wọn ní wọ bá mo ní sọ fún yín kó wọn ní wọ. subhanallah òtítì máa ń ta ẹ dákun ṣé owó ni òtó owó ni àbí wàhálà gbàdá ẹ pé à dìde ilé ló gbé bàbá dé máa ń ta báyà kọ́ sàlùwà lárí gbàǹdé ọ̀pá kan. tó ti dé mọ́kà ní ìtọ́ di tí kọ́lọ̀ mọ́tò bẹ́ẹ̀ láti rí maka náà lọ́ọ́ fà lálùwà láàbá ti dé agbọ́dọ̀ mẹ́lẹ́ ìjàmà bó láti ṣe sọ̀lẹ́ hàn ọ̀ràn yẹn ni ẹnìkan láti tẹnìkan ò gbé tẹnìkan gbọ́dọ̀ máa ń ṣe ebi lọ́pọ̀lọpọ̀ máa kú lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwké. kọ̀mọ́ntẹ́ máa wí rùkú kọ̀mọ́ntẹ́ máa wí forí kalẹ̀ kọ̀mọ́ntẹ́ tẹ́ máa tàtà ayá tọ́ba tẹ́ gbogbo omi kọ̀ọ̀kan náà kọ̀mọ́ súpe ṣé mọ́ súpe ni ṣe langbẹ́rẹ́ pé àti pé pèrè fún màlẹ́ tuntun máa rẹ̀ látọ̀ kí ni ń jẹ́ bà àfi màlẹ́ náà mùsùlùmí làwọn. àtúrọ̀mọ̀ fún mi wá àkókò àbùkù báyà ń bọ̀ ẹ̀sìn rẹ tó ọfẹ́ ṣe tó ọfẹ́ fi wà lẹ́nà ọ̀ mọ́ pààrọ̀. bẹ́ẹ̀ náà àgbẹ̀gẹ́ ọlọ́run ti fún ọ lówó ọgbọ́dọ̀ nímọ̀ nípa bó ti yọ zaka nítorí bọ́lọ̀ ti fún ọ lówó yàtọ̀ sẹ́ni tí ò sì lówó rẹ̀. Sìyàmù Ramadan dandan ní kí gbogbo wọn nímọ̀ nípa rẹ̀ hajj dandan ní ká nímọ̀ nípa rẹ̀ nígbà tá a ti lówó tá a fẹ́ lọ. Sọ gbogbo àwọn eléyìí àwọn àjọsìn tó ti pé tẹnìkan ò pé tẹnìkan kálukú lọ́gbọ́dọ̀ ti tiẹ̀ táǹpì lójúlówó ẹ̀ ojúlówó ọ̀rọ̀ àyà ọ̀rọ̀ àyà ní kálukú ọ̀nà pa. Ìrẹ́ wọn sọ pé tí ọkọ ọba mọ̀ nípa rẹ̀ ambọ̀tìkọ́sì ọkọ̀ ìyàwó tó náà máa ń parí dandan ní kẹ́kẹ́ ìyàwó yín lẹ́kọ̀ọ́lọ́kọ́ ń parí nítorí pé àfẹ́yàwó kò lè wọ́n náà o àfẹ́yàwó kálíbà mú sórí ibú o gbàdáwò sì máa abáàmọ́ àlásìkò tá a fi lè kọ́ ẹ dápọ̀ ẹjọ́ lọ́kọ̀ nítorí kọ́mọ́bà àjàrí wa tó bá ti lọ́la gbẹ̀dẹ̀ àgbìyànjú torí ẹ islam ọ̀sán fún wa pé ọkùnrin nìkan ni kọ́ máa wá mà kọ́nà ń patí láyé ọkùnrin nìkan ni kọ́ lọ sukúlù obìnrin ọ̀gbọ́dọ̀ lọ sukúlù kò síbi tí sọ fún wa bẹ́ẹ̀. النبي محمد صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم káwá mà ọ̀rọ̀ yẹn lórí gbogbo mùsùlùmí ìmọ̀ nípa ẹ̀sìn nu àwọn ọmọ yòókù náà kò sí tó burú bẹ́ẹ̀ nítorí pé tó bá mọ̀ ọ̀dọ́ pa pẹ̀lú ẹni tí ọ̀mà ṣùgbọ́n o àgbọ̀dọ̀ wá sí torí pa wá mà ká mọ wá rìn òwò àgbọ̀dọ̀ torí pa wá mà ká máa bóra o àwọn nítorí pé abẹ́ wá mà táwọn á ti rádára kátàkátà náà wọn èwo èwo lè lẹ́yìn omi ti pẹ̀lú mà nítorí pé ọmọ wa kókó lè bá a màwé ọgbọ́dọ̀ owó ìkankan sórí abẹ́ ìtọ́ nǹkan bẹ́ẹ̀ tó sákẹ́tì máa ń fẹ́ sí wọn lórí wọn ò ní mà wò àtàkẹ́tì ọ̀bá ráyè fẹ́ sí wọn lórí wọn ò ní mà wò àbí. fún ọ̀bá tí ìwà òjá ń pé kí gbogbo tán hàn ta ò ní mà wò nítorí pé àwọn àjọ ọ̀nà àtàwọn dọ́kàtì tó mú wá fún aláàfin láńtì fáwọn tí máa wọ sọnù ẹwù èèyàn dúdú bí wọn ní máa ronú wọn máa ronú ní ronú kẹni tí ọgbà nígbà àwọn ìyá ńlá tí wá dé wọ tẹ́sì káyé ni tèmi làwọn ìyá ńlá wa bọ̀ káyé kájí ẹ̀ fáwọn ìyá ńlá wa bàbá ńlá wa ètè mùsùlùmí pé ẹ̀yin rí inú gbàgbé ìyá ńlá kan ní agboolé kan tèmi lọ́wọ́ tèmi lọ́wọ́ kájí ní gbogbo ọjà agbó èrìà tóbi wá ní báwọn ọmọ àsìn omi ìwọ pátá jáde torí ìwé òkú omi nínú wọn gbogbo tán rẹ lọ́wọ́ àjà gbogbo tọrọ ni wọn pè pamọ́ ni wọn fi tàwé ìròyìn ìwé irọ́ wo ni irú wọn lọ yí olódòsì ẹlọgbọràn láwọn aya institutions wa láwọn universities wa àwọn ọmọ tó máa ń múra múra ṣẹ́wó yẹn àwọn ọmọ tó máa ń sí gbogbo òbí rẹ̀ yẹn àwọn ló fèlè àìmọye irú wọn. àwọn ní ọ̀mọ̀wé jù nítorí pé àwọn wò pé ìgbà táwọn òkú ti mọ̀wé orí ti dọ́ta tẹ́lẹ̀ táwọn ọ̀bá rí ìwé mú ẹ̀yin náà lè rán àwọn mú nípa kẹ báwọn ti ránù kẹ́ báwọn má ẹ̀yin náà gbogbo wa Nàìjíríà wọ́n sọ pé tẹ́lẹ̀ pọ̀ mà àbẹ́ ẹ̀gbọ́n rí lélẹ̀ ọgbà má ọ̀pọ̀ àìsíláyé information ilé olùkọ́ ń kọ́ àwọn ọmọ wrongly ọ̀sán ní dọ́kẹ́tọ̀ ọ̀sán ní dọ́kẹ́tọ̀ wí torí kò lè ṣe àgbàṣe ti pé wúrẹ́ fúlọ náà jẹ nítorí náà ní wájú ẹ̀ pé ọ̀ lọ lọ́kàn máa jí lónìí lójì. láàbù làwọn ará kú wọ́n sẹ́yìn dàbí ẹ̀dá kò tóbi tọ́lọ̀ èwo lọ́jọ́ ra wọn tẹ́tọ́rí pé mo kàn fẹ́ kọ́ mà ní wàá dọ́ máa ta mo fẹ́ kọ́ mà ní wàá dájà àgoro mo fẹ́ kọ́ mà ní wàá dọ́ máa òfò kò ní sálì báríkà. torí de eléyìí islam ò fi ká mọ wàá mọ o má tẹ̀ra rẹ jọ bọ́ọ̀ bá lówó tó fi rán mọ lọ sùkúù tó fi rán mọ lówó àmọ́ pé mùsùlùmí là wá ọmọ ọ̀gbọ́dọ̀ mọ̀ wé à rẹ jẹ ní ẹ o ọ̀ ń tẹ̀ra o ní ọwọ́ ayé olódò kalẹ̀ náà ni ẹ kó pọ̀ yín ọwọ́ ni ẹ ẹsìn lọ ah, kí ló dé islam ah, ah. ọsọ pé kí ló dé báà mi ọ̀ràn mi lọ kí ló dé báà mi fẹ́ràn mi wò lówó ẹ̀ báyìí àmọ́kọ́mọ wa parọ́ mọ́ islam wà nǹkan mi parọ́ mọ́ torí di eléyìí báyìí bákan náà amúdọ́gba nípa pé ọlọ́nkpọ́n wa lé ọlọ́nkpọ́n ọkùnrin lé ọlọ́nkpọ́n obìnrin lé ọkùnrin tẹ́ rí ẹni àpọ́nlé ni obìnrin náà ní àpọ́nlé ni kí ló dé nítorí pọ́ máa nẹ́bí ádámà ní gbogbo wa. kọ́ńtà tó fi dórí kẹfẹ́rí kẹfẹ́rí kùnrin kẹfẹ́rí bẹ̀rẹ̀ ọlọ́pàá wọn náà torí pé èèyàn ní gbogbo wa ọlọ́ni wọn lọ́kọ́ tẹ́ rọ́m náà bẹ́ẹ̀ ní ádámà dájúdájú àti ti àpọ́nlé fáwọn máa nẹ́bí ádámà rẹ̀ sẹ́dẹ̀ torí ẹ̀yin alẹ́ fẹ́ wá máa fojú tẹ́ḿbẹ́lú ojú rẹ̀ náà ní sẹ́fí tọ́ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá dídọ́ pé nga lùkìyà mi yóò tètè rò kọ́kùn yóò tètè rò kọ́mẹ̀ ẹni tó bá jẹ́ pé iṣẹ́ tó ṣe yóò fi láǹfààní àti wà lùjẹ́nà ìbá àjọkùnrin ìbá àjọkùnrin yóò wà lùjẹ́nà ẹni tó bá jẹ́ pé iṣẹ́ tó ṣe kò lè fún láǹfààní àti wà lùjẹ́nà ọmọ anáni ọ̀padà dà ìbá àjọkùnrin ìbá àjọkùnrin yóò wọ ọlọ́ni mẹ́ta فلنحيينه حياة طيبة ولنجزينهم بأحسن ما كانوا يعملون اللهم بارك وكويس تبع البلاد عباد دقن عباد دمن تواجه مؤمن ما جمون dídọ́kùnrin àbóbìnrin eléyìí òmù yàtọ̀ wa àmọ́ kò jẹ́ mọ́mì nítorí pé nítorí dáadáa tí ọ̀jẹ̀ mọ́mì ìbá àdọ́kùnrin ìbá àdọ́kùnrin kò lè fi rere gbà lọ́dọ̀ ọlọ́ májẹ̀mú tó fi rere gbà lọ́dọ̀ ọlọ́ òun náà ní kò jẹ́ mọ́mì ọlọ́ni kọ́lá náà fi yẹn náà wọ ayé àtọ̀ ọlọ́run nílé ayé mi àmọ̀ tẹ̀mí ní tẹ̀mí tó dára ọ̀nà ẹ̀lẹ́sì ti yẹn náà bí àtẹ̀ni máa dánu yà àmàlú tó bá ti dọ́gbẹ́ ní àlùkò yá ẹ̀sẹ̀ tá a sàn wọn yóò ti dájú fún wọn tẹ̀mí dáyé lọ wọn wá ti dẹ́nu. òsì ìyàtọ̀ láàrin ọkùnrin àtọ́gbẹ́ nínú gbogbo eléyìí báyìí torí ti eléyìí báyìí ẹ̀yẹ ká kí káyé máa fẹnu àtẹ́lu àwọn òfin ọlọ́run ọba tọ́lọ́run ọkùnrin dọ́gba pẹ̀lú obìnrin nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òfin eléyìí tó ọlọ́mọ ọ̀dọ̀ ẹlẹ́dàá o eléyìí tó fi kalẹ̀ fún wa nítorí pé ẹni tí ọ̀gá lérò oní ọmọ sọ̀tọ̀ púpọ̀ ní gbogbo ọlọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ẹlẹ́dàá o níbi kápẹ́gún ọ̀sọ̀ pé obìnrin ìdájọ́ tí wọ́n fọkùnrin òun náà ni wọ́n fọ bẹ́ẹ̀ náà ni níbi kájẹ́rì níbi àwọn ọ̀rọ̀ kan eléyìí tó bá ní oṣù pẹ̀lú owó ọlọ́run bá sọ ó tó lópin ìgbà tó bá jẹ́ mi tó dúró dọ́gba tí wọn kì í tó kúrọ̀ nígbà tá a bá wá rọ́kùnrin méjì tá a bá ti rọ́kùnrin kan obìnrin méjì ọlọ́wọ́ bá ní oṣù tó bá nà ọkùnrin kan obìnrin méjì kí ló dé tóbìnrin méjì ti ṣe déédéé ọkùnrin kan ọlọ́run tó tọkùnrin tó dóbìnrin iná lọ́lọ́ fi lé mi nítorí pọ̀ lóṣù mi bá wọn ọlọ́run ọbẹ̀ fi tóbi fẹ́ẹ̀ni kan á sọ pé oṣù tó bá àti tóbi ẹ̀ bá fẹ́ tẹ́ látàrí láì pàtó fipá ànúpọ̀ ọlọ́run ọba tó ní dọ́gba tá a fi ní ọkùnrin kan obìnrin méjì onáni àtọ́sílẹ̀ àtìdá ọ̀nà kọ́tù ní kíra àtìdá ọ̀nà tó kúrọ́ ọlọ́run ló ṣe ṣe kọ́kàn nínú àwọn obìnrin yẹn kó gbàgbé nǹkan fẹ́ jẹ́ ìlé lójú kẹ́ni kejì ó lè bá ara ní ìgbàgbé máa ń tóbìnrin lè ṣe sọ̀kọ̀ ìgbàgbé máa ń tóbìnrin lè ṣe sọ̀kọ̀ nítorí pé tọ́lọ̀ ti tóbìnrin nípa pé yóò ṣe nǹkan nǹkan nípa pé yóò lóyún yóò bímọ ní ìgbà tí o bá ń gbé ọmọ ká tó ń tọ́jú ọmọ tó máa ń dọ̀ láàmú tó máa ń sọkún tó máa ń ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan pátárò obìnrin lè gbàgbé lásìkò yẹn nígbà tó ọmọ bá ń ké wọn á ní sọ àdìgbò tá a lọ kọ́ọ̀tù lọ jẹ́rìí sí tó pé kí ni wọ́n ní ká jẹ́rìí lé lórí dájú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún ẹran lé ọmọ yìí náà ti kò mí lúpọ̀ pé ọmọ ọmọ kan kò wọn lúpọ̀ ṣé bá fún yín tọmọ bá ń sọ pé báwọn bá yìí

ó gbé kánáwó nípa bí ó ti wà lálàáfíà gẹ́gẹ́ òbí ti máa wà ní dáadáa ó gbé lọ́kùnrin lórí ìyàwó rẹ̀ ọba àjẹkùn lónìí gbogbo rẹ̀ ọlọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ kọ́kọ́ kó tó yọ tọ́wọ́ á ń jẹ àmàlà sí ìyàwó rẹ̀ rà ní tó tún jẹ ara sí ìyàwó rẹ̀ tó tẹ̀ tó tún kọ́lé là yóò kọ́ ọdún kan bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé aláìsàn ni ẹ̀yàn bú yọ ìyàwó rẹ̀ ní ọmọ wa gbà yìí ọwọ́ á sọ pé ike ọlọ́run tẹ̀dá wọ lọ́kùnrin ìdí obìnrin lọ́lọ́run ti fi ọ̀la pé kí wọ́n máa gàrí ìwọ ni wala hawla wala quwwata illa billah. ìyàwó ẹ̀ kọjọ́ ń bọ̀bọ̀ amúlùmọ́ ti ọmọ abọ́ ìyàwó tó máa dákọ̀ sí ọlọ́run ìyàwó tó máa bọ̀ ọgbálẹ̀ ìyàwó tó kọ́ ní ojú kó lọ ìka òjì ẹ̀rí tó ilé olóòtú nílé wọn ìyàwó ilé ẹlẹ́kọ̀ọ́ onílé tiwọn ìyàwó lọ́wọ́ akọ́lé ọkọ̀ wa ni wọ́n lọ sára rẹ̀ pé ilé olóòtú nọ́mbà tẹ̀síkó lè yẹn Ah, ilé ẹlẹ́kọ̀ọ́ nọmba tù lọ ẹ̀kọ́ kọjú o ọkọ̀ tó wá ẹ̀kọ́ kọjú olókì nọmba tù tí máa fẹ́ kó ọkọ̀ lọ rẹ̀ kó lè. ó sì lẹ kó kọ lé etí sára lé etí ẹ̀. ọlọ́ni mẹ́rin jẹ́ alẹ́ náà sóyè bọ́ mímà tẹ́sẹ̀bù wọlé nìṣẹ́ alẹ́ náà sóyè bọ́ mímà tẹ́sẹ̀bù. ọlọ́ni àwọn ọkùnrin lẹ́tọ̀ọ́ láti ní dúkìá tiwọn nínú tẹ́sán bá ṣe obìnrin náà lẹ́tọ̀ọ́ láti ní dúkìá tiẹ̀ nínú tẹ́sán bá ṣe kí ló dé sọ fẹ́ máa ṣàlórí. torí kó máa ti lóbìnrin torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa ìwọ ọlọ́run máa náwó lé lórí ẹ sì máa fẹ́ni tí bá náwó ọ̀dà bí náwó lé lórí ìyàwó wa lónìí gbogbo lẹ́yìn àwa akọ́mọtò níta ni ọmọ bó ti mú àwa náà látún káàdì àwa látún bọ̀ ṣé tiẹ̀ ń pọ̀ sí ni àbí ń dín tiẹ̀ ń pọ̀ sí ni àmọ́ wọ́n tọ̀nà tọ̀nà tọ̀nà kọ́ yìí pé tiẹ̀ àfikò tó rí mi yóò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá gbé tọ̀nà ni ẹ ọmọkùnrin àti ọmọbìnrin bàbá yẹn wá fi three million naira ó fi sílẹ̀ àwọn akùnrin nílànà ẹ̀sìn Islam bọ́lọ̀ ti ṣe wí ike ọkọkùnrin ní lọ́kọ sí obìnrin ọgbà ajẹ́kọ̀ọ́kùnrin ọgbà mílíọ̀n méjì obìnrin ọgbà mílíọ̀n kan ẹ dákun ẹ padà wá bá wọn lẹ́yìn oṣù mẹ́fà kí ẹ fi wọn léèrè ẹ bọ̀dá bóòlù ẹ̀yin ṣe mílíọ̀n méjì ti yín ó ní báyà ló kù twenty thousand àǹtí báwo lẹ́yìn ṣe mílíọ̀n kan ti yín ó ní bẹ́ẹ̀ bí orí ọ̀pọ̀ ẹ̀dùn ọdún la hawla wala quwwata illa billah bóòlù ẹ̀yìn ti tẹ́tẹ́ sí kóníà ìyàwó ọ̀jẹ̀ ọmọ ọ̀jẹ̀ máa mi kan nítorí wọ́n ti ní mú wá àbúrò mi kan ti ní ó kiri nìkan wọ́n ti ní lọ ní ọkọ ó fi ẹ̀dá ní ẹrù ẹrù òyìn ti dẹ́rù àgbà. ẹ̀yà àwọn ọmọbìnrin tó tó ní kí ọgbà lọ́dọ̀ ọkọ mi lẹ́yìn náà àwọn ọmọ mo tún fún fún ọlọ́run wọn tún kówó wá bọ̀dá mi kan mo tún ní kó náà tún fún mi torí pé òfin ọlọ́ọ̀ni àmọ́ bàtà ẹ̀ pèsè sí ayé tiwa àwọn ọmọ tẹ̀lé òfin ọlọ́ rádaràdà lọ́pọ̀lọpọ̀ ẹ̀ pèsè sí ayé tiẹ̀ ẹ ti da gbogbo ẹ̀ lómi láyà lẹ́yìn òfin ọmọ tó pé ẹ ah, kí ló dé tó fi fóbìnrin ta ju tó tọkùnrin kí ló dé tó fi torí pé ẹ̀yin fẹ́ gbowó rẹ̀ ẹ̀yin fẹ́ bá náwó ẹ̀ òun lẹ́ fẹ́ kọ́ máa bọ́lé tó ìdínú tọ̀pọ̀lọpọ̀ tí òfin rọ̀ wọ́n lọ́rùn láti tẹ̀lé òfin ọlọ́ ọdún kí ló dé tó fi jẹ́ kófin ọlọ́ ọ sọ pé tẹ bá bí ọmọkùnrin àgbò méjì ní àwọn ẹgbẹ́ bá fi máa fi àbùkán yẹn pa àdìgbà yìí náà mà ṣùgbọ́n lọ sọ pé wọlé ìṣẹ̀ṣẹ̀ kẹrùkẹrù tó ń gbà bẹ́ẹ̀ ọkùnrin àti obìnrin wọn dọ́gba nínú àwọn òfin kan ṣùgbọ́n ọkùnrin ọ̀dà bí ogun àbí ẹ̀kọ́ ṣèdí náà là ń sọ láti ẹ̀ka tẹ́ bá bí máa kùn kó nínú ilé máa dùn tẹ́ bá sì bí máa bẹ̀rẹ̀ kọ́ tó wọ́n ní bínú yín ṣe dùn sísàlẹ̀ ẹ̀fẹ̀ràn méjì bínú yín ṣe dùn wọ̀n bá ẹ̀fẹ̀ràn tó bẹ́ẹ̀ ni ọlọ́run ọ̀rẹ́ akramakumullah àwọn obìnrin wa dandan lọ́jọ́ lórí wa fa fún alẹ́tọ̀ wa a gbọ́dọ̀ ṣàbòsí sí àwọn obìnrin o a gbọ́dọ̀ sí àbòsí sí àwọn obìnrin a gbọ́dọ̀ jẹ́ kí àwọn obìnrin wa náà káwọn náà jẹ́ ipe wọ́n tunu dídá tó náà wọ́n bá dá wọn ọkàn wọn ti balẹ̀ sí jíjẹ́ obìnrin tí wọ́n jẹ́ obìnrin nítorí pé obìnrin lẹ́tọ̀ ọkùnrin náà lẹ́tọ̀ ọlọ́ni wọlé ọ̀húnna mẹ́tìrì sẹ́yìn àrẹ òyìn wọlé ọ̀húnna mẹ́tìrì sẹ́yìn àrẹ òyìn nàbẹ̀ nàárù wọlé rìjàlè àrẹ òyìn nà dárọ̀jà ọ̀gbọ́n ọ̀gbọ́n àdìmọ̀ kéè àwọn obìnrin náà ní ẹ̀tọ́ lórí àwọn ọkọ wọn irú ẹ̀tọ́ táwọn ọkọ wọn náà ní lórí wọn wàláì ẹ̀ lè rí Islam àyè nítorí kọ́dọ̀ ọlọ́run ti wà tí ọba ẹgbẹ́ fóònù ọlọ́run níbi tọkùnrin lé dé ọlọ́run ní ìyàwó ẹ̀ ó ní ẹ̀tọ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ti lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ àmọ́ pẹ̀lú dáadáa. síbẹ̀síbẹ̀ ọlọ́ni àwa afọ́kùnrin láti lọ lórí òkun afọ́kùnrin láti lọ lórí òkun torí ẹ ẹ gbọ́dọ̀ jàmbá àwọn ìyàwó yín o ẹ gbọ́dọ̀ ṣàbòsí fáwọn ìyàwó yín o ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀tọ́ wọn ẹ gbọ́dọ̀ kọ́wọ́ lápẹ̀tù gbá wọn lójú o nítorí tí ẹ bá ti bẹ́ẹ̀ ẹ̀rántí bẹ́ẹ̀ ni lágbára fún wa lọ ìtọ́lọ̀ ń tọ́ta gbogbo wa kọ́ síbi sẹ́yìn náà fẹ́ gbà tẹ́ fẹ́ jágbà pọ̀ mọ́ náà ọba lọ́wọ́. ọmọ láti lọ́kùnrin àti lóbìnrin ọlọ́wọ́ bọ̀ gbà wọ́n sábò tẹ́lifọ̀tì nínú wọn. ọmọbìnrin ó ti okun gẹ́gẹ́ bọ́ ọmọkùnrin ó ti ti okun. àtẹ̀mọ́kùn ni wọ́n máa ń gbé àwọn ọmọbìnrin tẹ́lẹ̀ gbáàdú kẹ́sì islam ojú dé. ọmọbìnrin ni olóṣè sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ fi máa ń bànújẹ́ kọjá sísọ tí wọ́n bá bí ọmọbìnrin. nítorí pé ẹni tí ò lè dá tó ti jẹ́ pé obìnrin tó jẹ́ ìyàwó ni nígbà tó bá kú wọ́n á máa ṣe àwọn náà mọ́gún ni nítorí pé tí ìyàwó kan tọ́pọ̀ bá kú tó fi sílẹ̀ sẹ́ni kan bá ti lè wọnú lé nínú àwọn èèyàn òkú tó kù kọ́dà kó ìyàwó bàbá wọn níbi tí nǹkan burú dé sẹ́ni kan bá ti lè wọnú lé tó ti lè mú aṣọ kan bí èkìtà tó ti lè sọ́lu obìnrin obìnrin yẹn kò síbi tó fi tó lè gbà lọ́mọ ìyẹn ni pé òun ti dúró fóònù síláàtì ìsìláàmù ló ń pa gbogbo eléyìí rẹ ọlọ́ni yá yọ lẹ́ni iná hàn láyé xilólẹ́kùn ẹ̀ńtẹ́rì fún mi sá àkàrà wọlé ẹ̀ṣẹ́ àbúrò hàn ìtẹ́sẹ̀hẹ́bù bí bá àbí máa àṣẹ ìtumọ̀ hàn ọlọ́ni kò tó sí láti òní lọ ẹ̀yin olùgbàgbọ́ òdodo kẹ́ máa fi tipátipá ti fún àwọn obìnrin àti ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yorùbá tó jẹ́ mùsùlùmí wọ́n gbẹ̀sìn wọn òkú fíma ẹ̀wọ̀n adúlù bá fi ń sọ àwọn obìnrin lóko síláàsì òkú jàmbá léṣe gbogbo obìnrin náà ní yorùbá máa ń sún lóko torí àwọn náà wọ́n wà sẹ̀lẹ́tì tó bá jẹ́ pé ọkọ tó kú wọ́n bá fowó lẹ̀ wọ́n wà á máa wọ́nà láti sún ìyàwó rẹ̀ lóko lè má dá obìnrin yẹn kó má bàa béèrè ogún kó má bàa béèrè pé kó ń pín ogún nítorí pé kó má bàa pín ogún ogún yẹn á dán láàrin ọmọ àtìyàwó òkun gbogbo àwọn bọ̀dá àwọn bọ̀dá òkú àwọn àbúrò òkú wọn nítorí kọ́bọ̀ nítorí pé ọmọkùnrin kan tó kù fi sílẹ̀ ó tó láti gba gbogbo àwọn bọ̀dá dànù so àwọn tí wọ́n ti mọ tó lè tẹ̀lẹ̀ wọ́n á sọ pé àwọn tó ṣẹlẹ̀ ní ká àwọn fẹ́ẹ́ sùdókò kó lè bàa jẹ dúkìá ọkọ rẹ̀ láti ẹrùn Islam ọ̀faramagbẹ̀mọ́ ó ti fẹ́ bọ̀dá yín ná ó ti fẹ́ àbúrò yín ná kí ló dé tó fi jẹ́ pé òun òun gbọ́dọ̀ lọ lọ́kọ̀ ń bò mí nínú ilé yín náà ni ó ti máa yí. rárá ẹ̀sìn sílẹ̀ tó bá wù láti jẹ́ pọ́ fẹ́ nìkan nínú yín ìsìláàmù ò bínú ẹ̀ tó bá tẹ̀ lọ́rùn àmọ́ pé àtìmọ́ kíláàsì tipátipá wọ́n ti sú ọlọ́kùn wọ́n ti sú ọlọ́kùn náà ọlọ́mọ yìí. wọ́n á sọ

nítorí pé lọ́dọ̀ àwọn tẹ́ǹpẹ̀ lóyìnbó tẹ́wò kan lajú yẹn ẹni jù láti káísírì wọn ẹ káísírì àwọn òyìnbó níjó olóbìnrin tó dèèyàn lọ́dọ̀ òyìnbó ní gbogbo ísírì àwọn òyìnbó ẹ dákun ẹ káwò wọn ká obìnrin fún èèyàn nínú ísírì wọn lẹ́nu lọ́ọ́lọ́ yìí náà tí wọ́n láwọn lajú òkú ni wọ́n tẹ̀sẹ̀ gbà pé bọ́yé èèyàn làwọn náà bọ́yá bọ́yé èèyàn lóbìnrin náà nǹkan èlò wọn ti fún lónìí nígbà tí wọ́n kà fún èèyàn náà wọ́n dàbí bóòtù lára mọ́tò wọ́n gan máa lò wọ́n láti polówó ọjà ní abẹ́yìn náà rí wọ́n fẹ́ polówó fúláwà lásán táàbí ọ̀rọ̀ tó wọ́n tún lọ gbóbìnrin níbẹ̀ wọ́n tún yà gbogbo orí rẹ̀ gbogbo okun rẹ̀ wọ́n yà sí hò ìpè tí wọ́n bá jẹ fúláwà yìí òbíkùn rẹ̀ ó ti tóni ok ọkùnrin ò sí polówó rẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ obìnrin náà máa fi polówó ọjà wọ́n máa fẹ́ kọ́sí ọjà obìnrin ni wọ́n yà pé ń wẹ̀ lọ́wọ́ gbogbo nǹkan pátá àwọn òyìnbó sọ obìnrin bíi nǹkan àpolówó ọjà ni gbogbo pé kóbìnrin lẹ́sọ̀ rẹ kóbìnrin kan fẹ́ẹ́ lò wọ́n bí nǹkan èlò ni torí ẹ̀ fà àwọn obìnrin lẹ̀ fún àtẹ̀fẹ́tẹ̀fẹ́ tó máa ń rìn òhò wọ́n fi dé máa bá ṣe dìná gbogbo ògbà nítorí ìwọ ń tẹ́ sí ẹnu ìsí ayé ẹranko ìsí ayé ajá olùyìnbó ń tẹ́ sí ẹ àwọn ọ̀lẹ́sì kankan. ó wá nù àdéhùn ìgbà bẹ̀rẹ̀ ó ní arábìnrin kan ó jẹ́ ìyàwó Sa'ad ibn Rabi' ọwọ́ abánadọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ akọ àwọn ọmọbìnrin méjì kan òkú wọn lẹ́yìn òkú wọn abánadọ̀ sallallahu alayhi wa sallam ọwọ́ alẹ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam hàdáni ibùdókè Sa'ad ibn Rabi' àwọn ọmọbìnrin méjì torí àwọn ọmọbìnrin méjì tí wọ́n Sa'ad ọmọ Rabi'. قتل أبوهما معك يوم أحد الشهيدة بابا أني كفا لين والنبي محمد صلى الله عليه وآله وسلم بلوغ أحد لن تقصوا يومكم بابا تجوهم وإن عمهما أخذ مالهما ṣùgbọ́n àbúrò bàbá wọn ó kó owó ẹ̀gbọ́n rẹ̀ ńgbà jẹ́ pé obìnrin ni bọ̀dá rẹ̀ bí àtìyàwó ìyàwó obìnrin àwọn ọmọ rẹ̀ náà obìnrin àbúrò ọkọ ọba kówó lẹ̀ fẹlẹ́ ní yẹ́gà àdéhùn máa máa rẹ̀ kọ́má bí nǹkan kan sílẹ̀ fún àwọn ọmọ yìí wọlé tó ń káhá ní ilá wọlé fún máa máa rẹ̀ kó sì ti bá bínú tuntun kó lọ sí ọkọ àti ká lówó nípa tọ́jú wọn á gbé tí wọ́n ti lọ lé ọkọ. قال النبي صلى الله عليه وآله وسلم وليقتل الله في ذلك الله قلت إلى الضرورية إلى الرسول لا يا نوزي كنكم فقال النبي محمد صلى الله عليه وسلم بارنسه ti arábìnrin àti àbúrò ọkọ rẹ̀ tó kówó lẹ̀ faqal anabi sallallahu alaihi wasallam ni àtẹ̀bùnà àwọn ọmọbìnrin méjèèjì ti sáà ibn Rabi' tó fi sáyé ìdá méjì nínú mẹ́ta gbogbo dúkìá kó fún ọ nítorí pé ọlọ́run ọba ó ti sọ fún wa náà Al-Qur'an ní yóò tẹ́kun ọlọ́run fi awladikum lè tẹ́tẹ̀rẹ̀ ní ìtura ọ̀pẹ̀ ìfún sẹ́yìn sẹ́yìn fún nàlìsá fún pàtìlẹ́sẹ́yìn tọ̀lẹ̀ fún nàtòlódà mẹ́ta ọlọ́run tó bá yẹ kó àwọn obìnrin sílẹ̀ ayé èèyàn méjì àbí ju bẹ́ẹ̀ lọ ìdá méjì nínú mẹ́ta gbogbo nǹkan sílẹ̀ káyọ̀ ní ẹwù ẹ̀tọ́ ló ti ka tí bàbá ìlú àti three million táyé lóṣù jẹ́ fọ́ọ̀mù àgbèrè tí a ti èèyàn méjì náà àbíbi méjì lọ ọgbà two million nínú gbogbo tí ti dá yìí mo ń lo àyàn wọn jẹ. wà á fi ń bá fún ma sọmọ wà wá fún ìyá wọn nígbà kan nù mẹ́jọ owó ń sálọ àbí ọ̀sálọ ẹnìkan gbàdá méjì nínú mẹ́ta ìyá ọgbàdá kan nínú mẹ́jọ anabi sọlọ lọ àdúrà ni wọn máa dọkọlẹ kọ wọn lẹ nígbà bá tẹkùn wọn kọ wá pọ wọn ni gbogbo dò bẹ́ẹ̀ nà bẹ́ẹ̀ ló ní Ọlọ́run bẹ́ẹ̀ lè dà ẹ dàpọ ẹ wò bẹ́ẹ̀ sì islam ti fi kọ kálukú lẹtọ alimami tẹrẹ ní ló bá bí ìgbà islam fún kálukú lẹtọ rẹ islam ọ̀sán kò sí sóbìnrin nítorí ọkùnrin kò sì sí àbòsí sọkùnrin nítorí obìnrin nítorí pé gbogbo apáta irú Ọlọ́run ọba ni wá gbogbo apáta láti tẹjọ orí ta gbélé ayé tó bá ti tọ́ pé ta òkè yá ẹni bá ṣe dáadáa tọ́jọ́kùnrin yóò bá dáadáa pàdé bàbá àti tóbìnrin yóò bá dáadáa pàdé ẹni bá ti ṣàìdá ọkùnrin ní àbóbìnrin oní ọ̀fẹ́ kan rẹ̀ pàdé lọ́dọ̀ ọlọ́run ọ̀rẹ́ lẹ́dàá wa ẹja bẹ̀rù ọlọ́run ọba wa ẹja kọ́kọ́ dúpẹ́ fún lórí ìdẹ̀ra tó ti fún wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa olóma ń dẹ́dà àwọn ò ní níṣẹ́ lọ́yọ̀ ká máa dúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra tó ṣe fún wa wọ́n má gbàgbé pé obìnrin ló bí wa ká sì má gbàgbé pé obìnrin là ń fẹ́ níyàwó torí ìdí máa dúpẹ́ fọlọ̀ ẹni tọ́lọ̀ ń bá fún lọ́mọ ǹjẹ́ yọ̀ ọ́n máa lọ ní kọ́lọ̀ lọ́mọ alálùbáríkà ọmọ tọ́lọ̀ ń bá fún tọ́lọ̀ ń bá ti lọ́mọ alálùbáríkà ẹ ti bákan náà ní bí bá ń ṣe ṣe dáadáa tọkùn bẹ́ẹ̀ ní bá ṣe dáadáa tó lè a gbọ́dọ̀ fi àti àwọn ọmọbìnrin wa fáwọn ajẹ́ fáwọn ọmọkùnrin nìkan là ń fẹ́ lóyún torí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò fi wá lórí tó bá ní bí ọ̀pẹ̀ ìdàlọ́ kìyàmù Muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo oníkálukú wa lọ́lùdáràn gbogbo oníkálukú láti fi léèrè nípa tá a mọ̀ tọ́ba ti lọ́la tó ìgbàgbéyàn ọlọ́run kò sí wa lọ́kàn nínú àwọn tó tàbí ilé tó ìgbàgbéyàn ọlọ́run dàpọ̀ mọ́jà ń fìdí rẹ̀ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تجد يا بواب جوال أركان في ọ̀pọ̀ ṣe ń tẹ̀lé gbọ́wọ́ àwọn èèyàn ẹ̀rí ìwà tí àwọn ọmọ tó máa ń wù táwọn wọn nítorí pé àwọn ẹ̀yà wọn bàjẹ́ obìnrin àwọn ìwà tí ọ̀tá ló pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kì í gbọ́rọ̀ sí sí ìyá lẹ́nu nítorí pé ìyá bíi bàbá lè lè fi wọ́n bọ̀ lé tí wọ́n máa ṣùgbọ́n títọkùnrin lọ ọmọ ọmọ wa ti eléyìí ọmọ sí lò ní máa bá ọ̀pọ̀lọpọ̀ ọdún ti pé ńgbà tó bá dàgbà kò ní láàánú ìyá rẹ̀ rárá yóò máa hùwà burúkú sí ìyá rẹ̀ kò ní láàánú ìyá rẹ̀ rárá ìyá ọba ìjẹ ìyá ìkú ebi ọba àpapọ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí nu wọn ni wọ́n pa ìyá rẹ̀ wọn ò ní sàánú ìyá débi wípé ebi àmọ́ àpàyà mi tí ọ̀dàrà sàárè ọmọ rẹ̀ sì ní ó ní tó fi sàánú rẹ̀ kò ní sànù rẹ̀ ẹ̀ ráwọn mi wọ́n máa fi ya wọn wọ́n máa fi kẹ́yàwó wọn ni kàkà kó fi yàwó kó fi kẹ́yà rẹ̀ ìyá náà máa fi kẹ́yàwó wọn àwọn burúkú yìí láti ọ̀yẹ́ kórí bẹ́ẹ̀ ẹnu rẹ̀ ni wọ́n náà wà ẹnu rẹ̀ lọ́ wà wọn ayá wa ẹ̀tọ́ tí wọ́n ní lórí wọn ga púpọ̀ àánú tó yẹ ká ní lórí wọn ọ̀yẹ́ kó kéré rárá tẹ́sí oyún wa tí wọ́n ní sínú òun la rò ẹgbẹ́ ìgbà tí ó fẹ́ yàwó nìyí. ẹgbẹ́ yìí náà rí báwọn ìyàwó yín wọ́n ti ṣe máa kérora bí èyí ti rọrùn bí ìrọ́gbọ́ fún wa láti ìgbà tó bá ti lóyún títí di ìgbà tí wọ́n fi mà àwọn ìyá wa náà kọ́ ẹ mọ̀ pé wàhálà ti di ní làwọn obìnrin sẹ́ni ó kí wọ́n fi wà sílé ayé àwọn obìnrin mi máa bẹ̀ tó jẹ́ pé ní kí a tó bá ti lóyún báyìí fún oṣù púpọ̀ di ẹni tó ṣe wọ́n gbé tiwa wọ́n gbé sẹ́yìn wọ́n tọ́jú ẹ̀ ẹlòmíì kan ó lè lọ sàn tó fìtì wọ́n ní wọ́n tọ́jú rẹ̀ nítorí nítorí wọ́n yọ ọmọ bàjẹ́ báwo àyè náà náà la padà jáde yìí síbẹ̀ náà lọ́wọ́ ayẹ ká máa ti táwọn ìyá wa ìyá tó ṣe pé ó rí ikú lọ́jọ́ tí ó fi wá sílé ayé ṣùgbọ́n náà ọba lọ́la ọ̀ ṣe bọ́pọ̀lọpọ̀ ìyá mi ló lórí kọfẹ́ bímọ tọmọ ayé ìyá síbẹ̀ náà lọ́wọ́ ayẹ ká máa ti táwọn ìyá wa ṣé ìyá yẹn náà lọ́yẹ kọ́ máa sọ̀rọ̀ ká máa pé èmi kọ́lẹ̀ ń bá èmi kọ́lẹ̀ ń bá ẹ fẹ́ rí kíkún ojú mi má mi ẹ́ dà ká wùlẹ̀ wọlé àbú wọlé ìlà yìí tọ́mọ àlàbá ọmọ tó fẹ́ ń sàlùbáríkà àbọ̀ ọmọ àpò ọmọ rádaràdà ọmọ tó ń sí láì sẹ́kẹ̀ òfin ẹ̀jọ́ mu àgàràmọ̀ fún mi lọ ìwọ àwọn òbí wa lórí wa ọ̀ka ju ìwà tọ́pọ̀lọpọ̀ ọ̀hún ta òbí lọ ẹlòmíì yóò tún jàyà rẹ̀ lórí yóò tún kówó ìyá nínú gbá yóò tún máa jíwò ìyàwó bí ìyá bá ti tẹ̀sẹ̀ sínú ta ẹran dáhùn gbogbo wàrà lọ nínú ta yóò kó jẹ bí èkúté tọba kó jẹ tán yóò tún ta tọba tún yóò tún abẹ́rẹ́ owó àwọn àdáwò ọ̀yẹ ká máa ti bẹ́ẹ̀ sáwọn ẹ̀yà wa nítorí ike ẹnikẹ́ni tó bá fẹ́ wà lùjá náà rọrùn ẹsẹ̀ dáadáa sáwọn ẹ̀yà ń jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ máa ń ṣe dáadáa sáwọn ẹ̀yà ń jẹ́ mùsùlùmí ẹni tọ́jú ọ̀nà wà nígbà yìí. sábà tó wò láwùjọ wa àwọn ọmọ wa lóbìnrin ìwà tó ń kú sọmọ rẹ̀ fi ní kéésì ìwà tó dá o wọn à ní tọ́jú wọn wọn à ní mójútó ẹ̀kọ́ wọn wọn máa ti wọn bí òkú dáadé nítorí báwọn bá jókè nítorí yóò sọ pé òun ní nǹkan àfojúsùn kan fífi ọmọbìnrin lè ṣe bọ̀ bẹ́ẹ̀ ni bí máa kọ́ mo lè bá máa kó fún un sẹ́yìn bí ma kọ́ mo lè kọ́lé fún yín sẹ́yìn bí ma kọ́ mo lè ra mọ́tò fún yín tó bá ti jẹ́ pàkó tí fún yín nù àní sẹ́lá ìdí nínú ọmọ yín ẹni fún yín ẹni tí ọlọ́run ọba ọba wa fún lágbára láti ẹ̀ fún yín irú àwọn lẹ́kọ̀ọ́ sí náà lẹ́jọ́ yín torí ẹ ẹ oore ńlá lélẹ̀. ọmọ tọ́lọ̀ bá wa kọ́ kókó lójú pé dáadáa mi ìpín alhamdulilá èyí tọ́lọ̀ wọn bọ̀ bá sì fún lágbára rẹ̀ ẹ̀rọ lẹ́ẹ̀fẹ́ ọ̀dà tẹ́lẹ̀ yìí láwọn ọmọ yẹn yóò fi wá jẹ́ pé àfojúsùn yín nìkan onáàtàní fún ọmọ kan ẹ̀rọ tí wọ́n lé fún yín ọmọ tí wọ́n ra mọ́tò fún yín kàlá agbọ́dọ̀ sọ ma fi yín náà fi gómìnà kẹlẹ́ fọ́ọ̀rì ìlẹ́kẹ́ gómìnà kíni gómìnà rọ́ gómìnà rọ́ olórí orílẹ̀-èdè rọ́ adigbọ́dọ̀ sọ alọ́mọ àlùjẹ́nà nítorí pé tó bá kéde ayé nìkan ní ayé nìkan lè máa rò òfò lèyàn máa mú bẹ́ẹ̀ òfò lèyàn máa mú bẹ́ẹ̀ nítorí pé tí máa ń wọlé ayé tó sì jẹ́ kéde ayé nìkan ní rò sọ́mà irú wọn kan wọn èso kọ́ ọwọ́ lọ́dọ̀ ọmọ wọn má ọmọ náà bá ti mọ̀ pé ayé náà lẹ́kọ̀ọ́ tó sùn láàrọ̀ òun èèyàn padà máa di bọ̀ìbọ̀ ìfọ́mà rẹ̀ ni o yóò di pẹ́yìn lẹ́nu fẹ́nu lẹ̀kùn lẹ́nu kan máa ti gbogbo ẹ̀ lárí láyé wọ̀ lọ́à ẹ̀yin lẹ́ẹ̀ máa fẹ́nu lẹ̀kùn fọ́mà lẹ́ẹ̀ máa sọ pẹ́tọ̀ aláàjì ẹni báyìí wà yóò ti kọ́ wọlé ọmọ tí wọ́n bí o wọ́n tún ti bàbá má ti ń dà fọ́mà rẹ̀ kíni ká sọ fún náà ẹ sọ fún pẹ́ẹ́sì lé owó tí ẹni ká fún tó ní kọ́kí ká fún ẹ má bèè fún bàbá yóò wá di bọ̀ìbọ̀ lọ́ọ́ gbéra rẹ káyé àpọ́nlé jọ nítorí pé kó tó di pé gbàgbà délé ayé lọ́nà ti tẹ̀ bá kọ̀kọ́ kí lọ rẹ mẹ́ta ìpè nítorí owó lé ayé owó tí ọjà máa kankan gbéra rẹ bá yọ̀wọ̀ báwọn ọmọ rẹ tó bá mọ lórí pé tàdó lórí wa ẹ pé tí àwọn nìkan bá wà ọlọ́run tó wọ́n mọ̀ á sí wọn lọ níbo lè lè tuntun wá wọ́n ní ẹ̀sán àforíjì táwọn ọmọ yẹn sọ̀rọ̀ fún nínú torí wá sọ pé ẹ̀ ó ọmọ òní agba inú tààrí o ẹ̀gbọ́rọ̀ ńgbọ̀ jẹ́ pé ráìtì àtẹ̀wà yìí náà dáni sí àmàlà pé jìnnà jìnnà wà nù tààrí ẹnu lọ lọ nù tààrí pé ọmọ mi ọmọbìnrin ni ilé ayé tó ẹ fojú sí náà oní ọ̀padà ṣe fún bàbá rẹ̀ oní ọ̀padà jálà àánú gbogbo fámìlì rẹ̀ nígbà táwọn ọmọkùnrin tí o bá kanu wọn nílànà kọ́bọ̀ ó lè jẹ́ pé ọmọbìnrin náà sàánú gbogbo fámìlì rẹ̀ torí ẹ ẹ má fojú kéré ọmọ kankan nígbà kẹta ìgbésẹ̀ tọ́pọ̀lọpọ̀ ń gbé lórí àwọn ìyàwó wọn ìgbésẹ̀ burúkú ni o ìgbésẹ̀ tí yẹn máa fi gbá kan sí ọlọ́wọ́ bá pàdé ìgbésẹ̀ yìí yẹn máa fi ń bá ìyá pàdé lọ́dọ̀ ọlọ́wọ́ bá ẹ rántí nígbà àwọn obìnrin níyàwó wọn ìgbà yìí. nígbà tẹ́ ti fẹ́ wọn ẹ ti àwọn èèyàn mú ni ẹ ti lọ bá àwọn òbí rẹ̀. bẹ́ẹ̀ bá jẹ́ òtónú ilé ọ̀gá lọ tẹ̀sẹ̀ náà ni. bẹ́ẹ̀ bá ti jẹ́ àwọn tẹ́ máa náwó dáadáa tó bá sì jẹ́ pé abọ́ rẹ̀ kúrẹ́kù kan lọ́ọ́ máa wọ̀ káyé tí wọ́n rántí sẹ́nu àgbàdo lọ wọ̀ wọn náà ṣe bí èèyàn pàtàkì ó tún máa wọ èèyàn pàtàkì àwọn wò pé ẹni wà ó dàbí ìgbà tí èèyàn dáadáa ní táwọn ọmọ pé èèyàn dáadáa ò sí lára wọn ọmọ pé èèyàn dáadáa kò nítorí fóònù kọ́ lọ́jà ọ̀la ni ìbá pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tán fẹ́yàwó náà nígbà tí wọ́n tán fojú àwọn obìnrin rí ọ̀gbọ́n tán fojú àwọn obìnrin rí láwùjọ àkọjá rárá ìka lọ́pọ̀lọpọ̀ wọ́n ti gbà pé owó táwọn fi lọ mú àwọn ìyàwó wọ́n ti gbà pé gbogbo orú ṣe dáadáa táwọn ṣe tóbìnrin fi bọ́ sáwọn lọ́wọ́ wọ́n mọ̀ wá lo àwọn obìnrin yẹn lòkulò yọ kí ìyàwó lè bá jẹ́ pé yóò máa bọ̀ irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wa pé ní ní àtìmú tí obìnrin ti yà lápàdà alájàpá tí máa tíráàmù ta gbogbo ayé obìnrin ti rìn yóò sì máa tírélà mú bí kò ń lọ sókè ẹrù níbi tí ẹrù wà lókè wà á rìn yìí títí dé wàlà hàwùlà wàlà quwwata illa billah. bójú àwárọ̀ tó bá mọ lórí òrùn tó mọ lórí atẹ́gùn kàtẹ́gùn lóru àti lọ́sàn ẹ̀dá kan ó léwu àbí ò léwu ọkọ ti jókòó lé wọn máa pé ìyàwó pé bọ́lá ti dé láyọ̀ tí ìtàtọ̀ náà tó ní ní bá rí lẹ́gbà ẹ̀rú gbà mí ó fẹ́ràn ọ̀kọ́ kan bá lẹ́wọ̀ hmm? òfin kẹ́mi yóò pọ̀ á ah, gbà ìyàwó ní sọ fún ọ kẹ́mi yóò bá ọkọ ẹwọ mọ́tò yìí kan tani máa kó ká táwọn ọkùnrin wa máa kó ká àwọn obìnrin náà ni ẹ lọ wòran lọ́dẹ̀ èkó wọ́n lè gba ọkọ ẹ wọ́n ti pè náà ìlẹ́kùn tó kó mọ́tò sí àwọn obìnrin ọ̀làánú wọ́n ti tẹ̀ ìgbà míì ọkọ̀ àdàlù gbogbo mọ́tò ọkọ̀ kórè títì àwọn ẹrú ọlọ́ọ̀bẹ̀rin yìí ẹ gbàgbá wọn náà ti bá jálajálá omi ti tẹ́ sẹ́yẹ́lẹ́yẹ́lá ọkọ tí ọba náwó ń bẹ ńlẹ̀ àbẹ́rẹ́ ìyàwó ń bẹ lóòrùn ìyàwó ń bẹ lójò àjọ náwó ń bẹ níbò wàlà àwùlà wàlà wàlà nígbà nígbà ẹ dàpọ̀ ẹja yíwà wà padà torí pé ẹ̀yin náà ń bí ma bẹ̀rin ètí ọkàn ọ̀pọ̀lọpọ̀ bí máa ń bàjẹ́ fún àwọn máa bẹ̀rin ara rẹ̀ nù ṣé táwọn náà ń ṣe táwọn obìnrin ṣé iná àwọn ọkọ ni wọ́n padà ṣe táwọn ọmọ wa ẹjá yíwà padà tábà yíwà padà tábà yíwà padà àwọn èèyàn tí ó tè tí ọmọ fẹ́ mọ tiwa náà wọ́n ṣe yẹn dáadáa nǹkan yóò ní máa lọ sí tẹ́jẹ̀ yìí ẹ̀wọ̀ àwọn míì náà tó ṣe é pé tíyàwó bá tẹ̀ yóò mọ wá yóò mọ wá tètè kó lọ́lọ́ yóò mọ tètè kó lọ́lọ́ ṣe ń pàṣẹ yóò ti gbàgbé pẹ́lú ọlọ́ọ̀jọ́ ni gbogbo wa kí ló dé ta ni ẹgbẹ́ yẹn. táni ń tẹ́ra wọn gbogbo yẹn wá bẹ̀ ọ́ wọ́n fọ́ ọ sóru gbalẹ̀ lọ́wọ́ àti sọ́kà kọ́kà ìgbẹ́yà á lọ ah, ẹ mọ̀ ń ẹ mọ̀ ń sí ilé dọ́kà kúpa. wàlẹ ilé àdúgbò ọmọ ọmọ orí bẹ nígbà tó fi fi ọmọ ọmọ bá dé tá a bá fi ọ ọmọ ní ọmọ ọmọ sapá wọn lé ni. ẹ̀rí pé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti pàdánù ní ọkọ látàrí ọjọ́ orí àwọn ọkọ. ètò wa jẹ́ pé wọ́n jọ jà pẹ̀lú ìyàwó ńkọ́ ó sì lọ bẹ̀ wọ́n bẹ́ẹ̀ láfẹ̀ẹ́ bá wa dá sí kọ́ parí wọ́n bá bá wọn dá sí kọ́rọ̀ ò ní bá a parí wọ́n wá dá sí tọ̀rọ̀ wá sí wá hàn pé yọ parí ló bá ní ẹ dákun ẹ ṣeun pé bá wa dá sí àmì mi ò pé má láàpọ̀ wùlẹ̀wọ̀lẹ̀ kú wọ́tẹ́ àwọn wà téèyàn fi pàdé lọ náà bá pàdé ó lè pọ̀ lọ́wọ́ àwọn ọkùnrin báyìí sáwọn obìnrin nítorí báwọn bá àti tóbìnrin ni wọ́n ti wá jẹ́ nǹkan tẹ́ máa fìyà jẹ ẹ rántí kọ́ lọ́dọ́dọ́kùnrin lọ́dọ́bìnrin lẹ́yìn ọ̀ràn ti fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó lè fìyà pamọ́ kó fi pamọ́ fáwọn ọmọ tìyín náà tẹ́rù sẹ́yìn náà ṣe táwọn obìnrin tó bímọ fún yín ààrẹ ni tí ó ṣe ìlọ́po rẹ̀ àyíyí fáwọn ọmọ tìyín náà ẹni tó ṣe dáadáa fún ẹ̀rú ń gbà báwo ni tàwọn ọmọ òun ó ti jẹ́ báwo wà lẹni tí ìdájọ́ ṣe rádàrà dájọ́ ṣe pálapàla kó ló ṣe rò kọ́rọ̀ lórí ti lọ́la láti ayé báwo lọ mà tọrọ lórí a sọ pé àwọn obìnrin dá o a sọ pé màláìsà làwọn obìnrin a sọ pé àwọn ní ìṣẹ́ o àtẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́ nígbà tí wọ́n bá sọ fọkùnrin gan wà púpọ̀ lọwọ wọn àwọn obìnrin mọ̀ pé tí wọ́n pọ̀ ti tọkùnrin làákà ìtì ẹ ó péjú tómi lọ òun náà máa ṣe rádaràda bó wàá lómi sẹ́yìn ọmọ tíjọ tẹ̀yìn ti ń fẹ́yàwó pé ẹ lọ kó omi sùúrù mu ó mú rí ó lónìí tó ni òun ò ní ni pé gbogbo tó bá ní náà ni ó rárá o nítorí pé ìyá ni bọ́lá ti ṣe lóbìnrin yàtọ̀ ọkùnrin gan obìnrin gan gbà tí wàá lọ́mọ tẹ̀lé lẹ́kọ̀ọ́ tẹ̀sán láàrí jẹ́ nínú bọ́lọ̀ ti tó pinni yẹn ṣègbọ́n lọ́mọ ti sùúrù lọ́mọ ti sùúrù lọ́mọ ti sùúrù lójúmọ̀ tí wọn náà ti ń gbọ́n orí rẹ̀ ti ń pé àmọ́ ẹni tí wọn bá ti kókó pọ́nmọ́ pọ̀ gbọ́dọ̀ pọ́pọ̀ bàbá máa kàn ní dọ́kítàrú ni. Ah, ó túmọ̀ sí kórìí rẹ̀ ò sì pé dáadáa kò sí ìyẹ́pọ̀ fẹ́yàwó akẹ́kọ̀tẹ̀. tó ẹni tí ò bá ti lè ṣe sùúrù tí ò lè tààmú mára tí ò lè tàfarajà kọ́mọ́tì fẹ́yàwó bàbá wa fẹ́yàwó tó á jẹ́ kó gbogbo ọ̀rọ̀ bá tẹ̀lé pẹ́kẹ́ ẹ bá mi dá sí ẹ bá mi dá sí ó túmọ̀ sí pọ̀ ọ̀gbà ṣé gbogbo èèyàn náà ni wọ́n á ń bá àwọn èèyàn fẹ́ bá ń dá sí. àtẹ̀wọ́n ní kálukú máa fi ṣe ń mánéjì lé rẹ̀ kálukú máa fi ṣe ń parí tiẹ̀ torí ẹni tẹ́ bá ti ti ń fẹ́jọ́ kàn oníkà kọ́kọ́ bá wípé ọ̀gbọ́n orí yóò ti pé kò sí ìyẹ́kọ̀ fẹ́yàwó kò sí ìbọ́ lọ́wọ́ ọmú mu kò sí ìbọ́ mu lẹ́nu ẹ ọmọ tó bá ti sá mu lẹ́nu ẹ lọ́yẹ kọ́ fẹ́yàwó wọn náà ti ní tírénìng ó sì máa ibi obìnrin kóbìnrin ṣe nínú ọ̀dà ọkùnrin ọmọ fi sùúrù ọmọ fi báyàwó rẹ̀ pé ẹni tí wọ́n ti fi sùúrù kóbìnrin pé ìwọ̀n bá díẹ̀ nìjọ́ ọmọ tó bá tẹ̀ ọ́ ètò gbogbo ẹ̀ náà máa fi léèrè nítorí tó gbogbo ẹ̀ fi léèrè yọ̀ lọ yọ̀ lọ tó máa ṣe sùúrù tó ń ṣe sùúrù tó ń ṣe sùúrù ìgbà míì ojú ti tó báyà ọ̀rọ̀ ẹnu ti tó báyà èwo ni ká máa tọ́ba àmọ̀ kọ́ bá lágbára bọ́ síta bàbá kó mọ́sálásí àwọn akóso lágbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lura yín kájí. àmófin àmọ̀ àjọ jẹ̀sẹ̀ ẹ̀yìn ọmọ àti làákà ẹ̀yìn ọmọ àti gbókùnrin. àwọn obìnrin náà bá wàhálà ẹ̀ wọ́n bá àwọn náà máa gbé làákà ìrẹ́ yẹ̀wò pé sẹ́ni tó gbọ́n lé lé ìdààmú ọmọdé ìdàlá. sẹ́wọ́n náà bá ti kọ́ ọgbọ́n ju ọmọdé tí ń bẹ nítorí ti ẹlẹ́yìn ẹ̀dá kan ẹ̀dá fún àwọn ilé wa ẹ̀dá kan ẹ̀dá láàánú àwọn obìnrin wa ẹ̀dá sànù wa lórúkọ obìnrin kò lè dọ́kùnrin obìnrin ò lè dọ́kùnrin wà máa lò tẹ́ẹ̀ bá ń gbìyànjú tó ti yàwó yẹn dọ́kùnrin àjẹpẹ́ ẹ̀fẹ́ yàwó máa lò obìnrin náà ni wọ́n máa wà ẹ̀dá fi sùúrù kọ́rọ̀ wa kálámù mára kálá farada kásìkò lànàbà Muhammad sallallahu alaihi wasallam sọ pé látàrí bẹ́ẹ̀ èmi ni mo dàbí ní gbogbo yìí torí èmi ni mo dàbí sáwọn ìyàwó bẹ́ẹ̀ lànàbà Muhammad sallallahu alaihi wasallam sọ ọlọ́dà kò tún wà wá sí ibi tá a kù sí ọlọ́dà kò bá wà tún sí ètò ìta nọ̀rọ̀ kálukú ọlọ́dà kò má bàjẹ́ ilé oníkálukú wa ọlọ́mọdé ọ̀gá o ọ̀nà oníkálukú wa ọlọ́mọdé ọ̀gá àwọn ìyàwó wa ọlọ́dà kò máa wù wá dáadáa àwọn náà dá máa wù wá tọ́jà àwọn ọmọ wa kọ́ wa tún wọn sí àwùjọ wa ọlọ́mọdé ọba yìí ọlọ́mọba kọ́tẹ́ kí dáadọ́ máa tẹ̀lẹ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ láwùjọ wa kọ́ba wa kásẹ̀ ìgbà burúkú kọ́rin ọyà ti fẹ́yàwó àbá ti fẹ́yàwó ọyà ti dáadáa síyàwó àbá ìyá náà láti ọlọ́mọba kọ́ wa láti ká máa ti àṣọ láti kọ́ gbà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam nítorí من صلى علي مرة صلى الله عليه بها عشر يعني كان تواتي الصلاة من النوع على الله أبوه فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم